ẹ kú dédé àsìkò yìí ìròyìn gbàǹkangbè ló ń dé sí orí ẹ̀rọ ayélujára yín láti lè ṣe ojú tó lè tẹlifíṣàn taofik afọlábí lolóòtú ìròyìn èmi princess ọláwùmí jẹ́gẹ́dẹ́ àtàndá lóníròyìn yín ṣáájú ẹ̀gbọ́ kókó ìnú ìròyìn ọlọ́dẹ yìnbọn pààyàn ló bá ní àṣìta ìbọn ni ara ọ̀gbẹ́ni charles olúmọ tí gbogbo èèyàn mọ̀ sí àgbákò òyà ọmọ ọlọ́lá tó ní ìjàmbá ẹsẹ̀ lórí ọ̀kadà ń bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ ará ìlú lójijì lọmọbìnrin yìí ya wèrè wọ́n bá ní àwọn ọmọ yahoo ló lò ó ní báyìí ẹgbẹ́ ìròyìn lẹ́kùnrin rẹ̀ ọkùnrin ẹni ogójì ọdún kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Mohammed Badmus làwọn ọlọ́dẹ ti ń ṣọ́ àdúgbò yìí yìnbọn pa sí agbègbè ibú owó estate nílùú ọ̀kẹ́ni tó wà ní ìjọba ìbílẹ̀ ẹgbẹ́dọ̀rẹ́ nípínlẹ̀ ọ̀ṣun Badmus ní ọlọ́dẹ náà tí wọ́n pe orúkọ rẹ̀ ní Moshood Rozak yìnbọn pa nígbà tó ń ṣiṣẹ́ nílé iṣẹ́ kan ládùúgbò yẹn akọ̀ròyìn gbélégbòrí gbọ́ pé olóògbé ọ̀hún padà kú láàárọ̀ kùtù ọjọ́ àbámẹ́ta sátidé látàrí ìbọn tó bá lẹ́yìn wọ́n du ẹ̀mí ẹ̀ ṣùgbọ́n ọlọ́jọ́ ò jẹ́ àsìkò yìí kì í ṣe àsìkò kan gidi fún bàbá àgbàlagbà eléré orí ìtàgé ni alàgbà Charles Olúmọ tí gbogbo èèyàn mọ̀ sí Àgbákò ìdí ni pé ara bàbá náà kò yá gidi gan lásìkò tó ń sọ̀rọ̀ nípa ìlera rẹ̀ yìí àgbákò ní nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn ni àìsàn ọ̀hún bẹ̀rẹ̀ tí òun kò lè yàgbẹ́ nítorí àìsàn yìí òun ti lọ sí ilé ìwòsàn bẹ́ẹ̀ ni òun ṣe iṣẹ́ abẹ lẹ́yìn tí wọ́n ṣiṣẹ́ abẹ ọ̀hún tán ni ara òun yá tí òun sì wá sí ilé àgbákò ní láìpẹ́ yìí ni àìsàn ọ̀hún tún padà tí òun kò tún lè ya ìgbẹ́ mọ́ lòun bá tún ń gbé igba ilé ìwòsàn lọ tí wọ́n sì fún òun lóògùn ṣùgbọ́n dípò kí àìsàn náà fi òun sílẹ̀ ṣe ló tún lágbára sí i ó ní ẹsẹ̀ òun tún bẹ̀rẹ̀ sí ní wú ó ní ohun tó ṣẹlẹ̀ yìí ló tún jẹ́ kí òun gba ilé ìwòsàn padà lọ àmọ́ ohun tí wọ́n sọ fún òun ni wípé àwọn tí ó ṣe iṣẹ́ abẹ aláàkọ́kọ́ wọn ò ṣe dáa rárá èyí ló fa wàhálà tuntun fún òun báyìí ọ̀mọ̀lọ́lá tó ní jàǹbá ẹsẹ̀ lórí ọ̀kadà ń bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ ará ìlú ọmọbìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ ọmọlọ́lá ògúnlàjà tó ní ìjàǹbá lórí ọ̀kadà lọ́dún mẹ́rin sẹ́yìn ti rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo ẹlẹ́yinjú àánú pátápátá wípé kí wọ́n ó ṣàánú fóun lásìkò tó ń ṣàlàyé bí ìjàǹbá náà ṣe ṣẹlẹ̀ sọ pé ó ṣe àkóbá fún ẹsẹ̀ òun tí òun sì ná ọ̀pọ̀lọpọ̀ owó ṣe láti fi ẹsẹ̀ náà rìn padà ṣùgbọ́n iṣẹ́ abẹ tí wọ́n ṣe fún òun kò ní ìlapa gidi rárá dípò kí òun fi ẹsẹ̀ òun rìn padà ṣe ni kíní ọ̀hún tún lágbára sí i ọmọbìnrin yìí fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ìrètí kan ṣoṣo tí òun ní ni láti lọ sí orílẹ̀-èdè India fún iṣẹ́ abẹ kí òun tó lè rí ẹsẹ̀ yìí fi rìn tí owó tí òun sì fẹ́ ná kò kéré bẹ́ẹ̀ kò sì dín ní mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún náírà lójijì lọmọbìnrin yìí ya wèrè wọn láwọn ọmọ yahoo ló lò ó àdúrà tí gbogbo òbí máa ń gbà ni pé kí ọlọ́run má jẹ́ kí àwọn ọmọ àwọn bọ́ sínú ìdààmú ayé ṣùgbọ́n irú àdúrà yìí kò gbà fún ọmọbìnrin kan ìdí ni pé lójijì lárẹwà obìnrin náà ya wèrè tó sì bẹ̀rẹ̀ sí ní fi ojú ara àti ọyàn rẹ̀ han àwọn ọ̀dọ́ kan tí wọ́n ka ohun tó ń ṣẹlẹ̀ yìí sílẹ̀ gẹ́gẹ́ bí a ṣe rí nínú fídíò kan tó wà lórí ẹ̀rọ ayélujára ìlú ìmọ̀ta níkọjá ìkòròdú nípínlẹ̀ èkó níṣẹ̀lẹ̀ aburú ọ̀hún ti wáyé ojú ọ̀nà ni kinní ọ̀hún ka obìnrin náà mọ́ bó ṣe ṣe ló jẹ́ kí àwọn ọmọkùnrin mẹ́ta kan táwọn náà rìn sí àsìkò tí kinní ọ̀hún bẹ̀rẹ̀ lára ọmọbìnrin yìí mọ̀ pé nǹkan ti ṣe ìròyìn gbàǹkangbè àsìkò yóò ní jù báyìí lọ ẹ mọ̀ yìí kúrò ojútólé tẹlifíṣàn taofik afọlábí lòlóòtú ìròyìn èmi princess ọláwọ̀mí jẹ́gẹ́dẹ́ àtàndá lóníròyìn yín ẹ má ṣe burúkú o torí tẹ ẹ bá ṣe yóò padà bọ̀ wá báyìí ẹ máa bá wa kà Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel, subscription is free. You can call us on 0080597807 for your event coverage.